ọ̀pọ̀ ọgbà tí bá sùn tí bá jí tí bá ń ronú tí mò ń wòye ilé ayé tí mo rò sọ́tún sósì síwájú sẹ́yìn mo rí wípé kí a tó lè ṣe oríire nígbà míì ó máa ń dára kí a ní ọ̀tá tàbí ìpèníjà torí òun ló máa ń mú wa sáré sí láti ṣe kíni láti wò pé ibi tí wọ́n sọ pé mi lè dé yìí gbọ́dọ̀ débẹ̀ lọ́pọ̀ ọgbà a nílò èèyàn kan tí ó máa takò wá nídìí iṣẹ́ tíṣẹ́ yìí ó fi bọ́ tá a fi ronú pé ó yá èmi gan ti tó láti dá òwò ńlá tá a máa wá dá sílẹ̀ tán tí ó wá di ńlá táwọn máa wọ̀ pé ah báwo gan lẹ ṣe ṣe lọ́pọ̀ gbà a nílò káwọn sọ fún wa pé rárá ìyẹn no kí a lè tẹ̀síwájú láti lè gbé nǹkan rẹ̀ ṣe ká fi lè gba yes lọ́jọ́ iwájú nígbà míì dẹ̀rẹ́ àwọn nílò kí láńlọ́ọ̀dù burú mọ́ wa kó fún gbọ́n wa pé ìwọ ó ṣe gbé sí gbígbé sọ̀hún ká lè sáré láti ralẹ̀ láti kọ́lé ara wa ẹ̀rí pé lọ́pọ̀ ìgbà míì náà táwọn èèyàn báyìí ti sọ̀rọ̀ ebú àbúrò àlùfàṣà sí síyàn àní rántí pé àmúmọ̀ lọ́lọ́run lókè tó dá mi táwa kúnlẹ̀ sàmúyèjì láti gbàdúrà sí ọlọ́run pé ọlọ́run nígbà míì àwọn ọ̀rọ̀ yìí máa mú wa súnmọ́ ọlọ́run ọba sí i mo wá ti rò títí báyìí wípé kò sí ẹni náà láyé tá a bá bí àwọn olówó àbí ọlọ́rọ̀ àbí ọlọ́lá ayé tá a bá béèrè báwo ni ìrìn àjò wọn wọ́n máa ṣàlàyé fún wa pé àwọn ní àwọn ìjákulẹ̀ nígbà kan rí yẹn ni wípé kò sí ẹni tó ti gòkè tí ò ní àwọn ìjákulẹ̀ láàrin méjì tó bá wò pé ẹ o fẹ́ gòkè o fẹ́ ṣoríire o wá wò pé torí pé oníjàkulẹ̀ kan o torí ẹ̀ ó wá rẹpẹtẹ pé wo mi ti ẹ̀ ṣe mọ́ ó sú mi ọ rántí pé kí ìkòkò ta fi ń ṣe ẹ̀takátà ètò jiná tán ìdí ìkòkò kọ́kọ́ gbóná dáadáa òun ló yẹ kí tata se abo tó gbé kaná kó ṣeé lò lo ohun tí a fẹ́ lò fún nítorí náà má dúró má sinmi má rẹ̀wà sí gbogbo ohun tí òun ṣe tẹramọ́ kó kún fàdúrà bákan náà kó wá tẹpá mọ́ iṣẹ́ yẹn o lè máa wò pé gbogbo yẹn ń ṣe sọ́tún kò dára tó àmọ́ rántí wípé bó pẹ́ bóyá akálòdò bóyá pé dá dáadáa bó pẹ́ á pé dádì ó lè pẹ́ àmọ́ yóò padà di òun nítorí ìdí èyí má rẹ̀wẹ̀sì má sinmi láṣẹ̀dùmarè ọlọ́run ọbẹ̀ lódùmarè á fèrè sí iṣẹ́ gbogbo wa á lè ṣe kí ni á dá wa lóhùn gbogbo ibi tí a ti ń ké sí gbogbo ohun tí a fẹ́ kọ́ lọ́run ṣe fún wa pátá báyìí òun ni ó máa ṣe fún wa. mo fi ọ̀rọ̀ sí tí ìkí wa káàbọ̀ sórí ètò yín ètò wa Miliki Express Miliki Express ètò tó lárinrin ètò tó dùn ètò tó jẹ́ pé òun ló fàkọyọ jùlọ lórí tẹlifíṣàn Orísun ẹtì mọ̀ pé tá bá ti bèrè tó Miliki Express báyìí ah ah ìdùnnú dé ẹ̀rín dé Fàájì Unlimited náà ó wọlé dé orúkọ tèmi ni Bímbọ́ Badmus aka Queen Madiva náà lọ́mọ wọn lẹ́gbàá lẹ́ṣàbí agbóhùn àkàlà ìjàyè kún un mí tí ń kun mọ lóorun mo máa ń sọ yẹn kò ń ṣe ibi tí kẹ wá sùn kẹsùn o ẹ ẹ rí i mi máa ń sọ wa ẹ gbádùn mi lákọ lábo bíi ìlú àgẹ̀rẹ̀ ẹ̀yin tèmi èní àti dé àti dé sí lọ́rùn torí pé a gbé ohun tó pọ̀ wá fún wa lórí ètò yìí àwọn láǹfààní láti gbádùn ìròyìn ìdárayá bákan náà àwọn láǹfààní láti campus gist láti ọwọ́ Tóyìn abdul a sì láǹfààní a sì jó sí àwọn orin oríṣiríṣi àwọn orin aládùn tó yẹ pé ta bá ń gbọ́ báyìí hmm, a máa gbé bọ́dì a máa mìlíkì ní a láǹfààní a sì jó sí lórí ètò yìí lákòóso náà a sì wá jáde lọ sórí títí ẹ̀yà láti lọ béèrè àwọn ìbéèrè tó yẹ pé hmm, ìbéèrè tó yẹ pé gbáǹkọ́ gbin ni á bi àwọn olólùfẹ́ tẹlifíṣàn Orísun wọ́n ṣe kí ni wọ́n sì fún wa ní èsì wọn. ẹ̀yin tèmi ẹ wo ètò tèmi ó máa dùn ó máa lárinrin. ẹ ká lọ fi orin Dr. C tó pe àkọlé ẹ̀ ní kábíyèsí ó yá fèmí lẹ kí jíjó kábíyèsí pápákọ̀dá ni mo wà wálé lè bẹ́ẹ̀ nítorí pé mo fẹ́ ṣe kí ni mo fẹ́ jíjó ọba mo fẹ́ jíjó kábíyèsí ẹ ká lọ gbọ́ orin Dr Seed ká fi ṣe kí ni ká fi bẹ̀rẹ̀ ètò Miliki Express à ń bọ̀. bàbá kí a. ìjọ kábíyèsí bó ṣe ń jó ẹrí mú èdè mú dàṣí kí mi mo gbé báyìí ó yá. because olúwa bless me fèmí lẹ jẹ́ kí n jíjó kábíyèsí. Dr Seed ó fún wa ní orin kan náà tó jẹ́ pé kò sígbà tí a gbọ́ orin àbí tá à ń kọ́ tí ni wọn ò kí nítorí pé orin kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà ó sọ̀rọ̀ nípa pé ọjà ayé ọlọ́ba ẹ̀ lápá kan ló tún gba àdúrà pé ká lè máa ṣe kí ni ká lè máa jẹ ayé ọlọ́ba láṣẹ̀dùmarẹ̀ wò ẹ̀yin tèmi á máa jẹ ayé ọlọ́ba lọ forever and ever amen. ẹ wà rọta bàbá abala ìròyìn ìdárayá ká lọ gbọ́ ohun ta ní fún wa lọ́sẹ̀ yìí nípa àwọn ìlú mọ̀ọ́ká kí lóhun tó ń kí lóhun tó ń lọ láàrin wọn ẹ ká lọ ṣe kí ni ká lọ ṣàfihàn fún yín ó yá bójúbójú o olóró ń bọ̀ ṣé kí n ṣí mo ti ṣí ẹ ká lọ gbọ́ ohun tí a ní fún wa lọ́sẹ̀ yìí ń bọ̀. èyí ni ìròyìn ìdárayá ní ṣókí ìyá aláya yín ti dé o ẹ̀yin tí ẹ̀ ń rojọ́ kiri tí ẹ̀ ń ṣẹnu wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ wípé kò sí ohun tí ó lè ṣẹlẹ̀ mọ́ o ó ti padà dé ìlú báyìí kẹ́ wá gbọ́ o ẹ máa retí ọmọ tuntun òmíràn Davido ló sọ ọ̀rọ̀ yìí mímọ̀ lẹ́yìn tí Chioma ìyá Ifeanyi ìyá ọmọ rẹ̀ àti ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ tí ó dé ìlú nàìjíríà láti ilẹ̀ òkèrè tí ó wà látìgbà tí ó ti bí ọmọ ó wáá sọ wípé lálẹ́ yìí àjọ ń lọ sílé ijó ni tí wọ́n sì lọ sí ilé ijó láàrin wuyewuye wípé kò sí ohun tí máa ṣẹlẹ̀ láàrin ọmọ torí pé òun kọ́ ni ó ní ọmọ. mi ò lè ṣe eré tí a ó máa fi ẹnu kò ẹnu àbí tí a máa ní nǹkan tí kò yẹ kí a ní tí mò ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ̀ torí pé àgbà ti ń dé pàápàá jùlọ ẹ rí wípé mo ti ní ọkọ mo ní ẹbí mo ní ọmọ mẹ́ta mo dẹ̀ ń retí ìkẹrin fúdìí èyí àgbà náà là ń dà báyìí ẹ nígbà kan rí àti ṣe ọkọ mi ò bínú o kò sì ní kí n má ṣe mọ́ agbẹ́mi ni mo mọ̀ lẹ́tọ̀ọ́ wípé ó jẹ́ ohun tí mi gbọ́dọ̀ ṣe mọ́ òṣèrébìnrin ti lédè gẹ̀ẹ́sì Mercy Johnson ni ó sọ ọ̀rọ̀ ẹ di mímọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ wípé èmi ní tèmi o àgbà ti ń dé èmi ò ṣe eré à ń fẹnukẹnu à ń dirawa mú àbí à ń dirawa mú lọ́nà tí kò tọ́ rárá kí Angelique Kidjo kú oríire ti Grammy Awards tí ó gbà ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí lẹ́yìn tí àwọn èèyàn ti bọ́ sí orí ẹ̀rọ ayélujára láti kí màmá kú oríire tí àwọn èèyàn sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa pé Burna Boy ló yẹ kó gbà á Burna Boy wá tètè láti sọ wípé òun kí màmá kú oríire torí pé wọ́n ti ṣí ọ̀nà sílẹ̀ fún àwọn ọ̀dọ́ tí wọ́n ń dìde bọ̀ pàápàá jùlọ nígbà tí Angelique Kidjo tí ó bọ́ sí orí pẹpẹ láti gba if ife Grammy yìí ó sọ wípé Burna Boy ìwọ ló ní Grammy yìí àti gbogbo àwọn ọ̀dọ́mọdé olórin tí wọ́n dìde láti ilẹ̀ Áfíríkà gbogbo àwọn olórin Áfíríkà pàpàtà ni a ní ife yìí o ó wá sọ wípé kí wọ́n tẹ̀síwájú láti máa gbé àṣà ìṣe ilẹ̀ Áfíríkà káàkiri àgbáláyé torí pé olóríire ni wá ó kú ewu ọjọ́ ìbí love mi mo ṣèlérí pé mo máa nífẹ̀ẹ́ títí láéláé má máa jùdí sí ọ ń máa gbọ́ orin rẹ ń là ọ lójú á máa jà nípa àwọn eré sinimá tí ò tiẹ̀ nítumọ̀ wá gbọ́ ọ ń máa rìn ẹ́ lára máa sọ̀rọ̀ nípa ìwé lóríṣiríṣi wo ìyàwó ẹ̀ ni mo jẹ́ ń bọ̀ra fún ọ màá sì sọ fún ẹ wípé mo nífẹ̀ẹ́ rẹ ní gbogbo ìgbà tí n bá láǹfààní láti sọ kí olúwa kí ràn mí lọ́wọ́ mo nífẹ̀ẹ́ rẹ gidi gan ọlọ́run dẹ̀ mọ̀ wípé ìfẹ́ yìí ó pọ̀ jù débi pé ó fi ẹ́ fún mi inú mi dẹ̀ dùn. sími ni ó kọ ọ̀rọ̀ yìí sí ọkọ rẹ̀ àti olólùfẹ́ rẹ̀ adékúnlé gold tí ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí àwa kí adékúnlé gold wípé ó kú oríire ó dẹ̀ kú ewu ọjọ́ ìbí ìgbéyàwó èmi àti Fọlúkẹ́ Dáramọ́lá ó ṣì wà o kí àwọn tí wọ́n ń gbé ìròyìn kiri kí wọ́n jọ kí wọ́n dẹ́kun torí pé ìròyìn tí wọ́n gbé yìí ó ti jẹ́ kí ìyàwó mi kí ó pàdánù oyún ọ̀sẹ̀ mẹ́jọ tí ó wà nínú rẹ̀ tí ó sì jẹ́ ohun tí ó bà mí lọ́kàn jẹ́ ọkọ Fọlúkẹ́ Dáramọ́lá Káyọ̀dé Sàlàkọ́ ni ó sọ ọ̀rọ̀ di mímọ̀ wípé òun gbọ́ ìròyìn tí ó ń lọ káàkiri wípé àwọn ti mú ọjọ́ nínú oṣù kejì tá a wà yìí pé wọ́n ò lọ sí ilé ẹjọ́ láti lọ tú ìgbéyàwó wọn ká ó wá ń sọ wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá gbé ìròyìn kiri kí wọ́n jọ kí wọ́n dẹ́kun ìwà yìí ó wá ní lóòótọ́ kò sí ẹni tí ò ní wàhálà nínú ìgbéyàwó rẹ̀ àmọ́ tí àwọn bá ṣe ń ni kò sẹ́ni tí ò ní ìdojúkọ a ó máa gbìyànjú láti máa parí ẹ̀ ọlọ́run dẹ̀ ń ṣe tó ń yanjú ó wá sọ wípé ẹ fi ìgbéyàwó tí ò ní ìdojúkọ kankan hàn mí kí n lè sọ fún yín pé kò sí ìgbéyàwó tí kò sí àmọ́ o ìyìn ò wá fà á kí òun àti ìyàwó òun kí àwọn wá fi ara wọn sílẹ̀ ó wá sọ wípé ẹ fi ìyàwó mi sílẹ̀ ẹ jẹ́ ká ṣàyè wa bó ṣe wọ ọlọ́run ọba ló ń ṣọlá ẹ̀ bó ṣe wù kó fi mí dára rè lásìkò yìí tó bá tún yá kó tún fi mí dá àrà tó wù ẹ dákun ẹ fi ìyàwó mi mi lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kó rí inú gbé oyún wẹ̀ bí ọmọkùnrin ìṣe máa ń wò mí lásán ah ìwọ ọlọ́run ọba mo dúpẹ́ lọ́wọ́ rẹ gidi gan fún ọkùnrin tí o fún mi tí o fún mi ní ọkùnrin ọlọ́kùnrin ah ọkọ mi my charge mo miss rẹ gidi gan àbí kí n padà wá bá ọ ní ìlú òyìnbó tó wà ní. Nkechi Blessing Sunday ni ó sọ̀rọ̀ ẹ́ di mímọ̀ sí ọkọ rẹ̀ Deyemi lẹ́yìn tó wá kọ ọ̀rọ̀ yìí ni ìkan lára àwọn agbọ̀rọ̀dùn lórí ẹ̀rọ ayélujára ni ó sọ wípé Nkechi uh, fóònù rẹ tó ń gbé gẹ́gẹ́gẹ́ yóò tó bàjẹ́ ṣáàjì tó ń gbé kiri yóò bàjẹ́ ó lọ wábi tó ti máa ṣáàjì ẹ̀ ó jẹ́ ètè gbójúsàn kó tẹ̀síwájú torí pé yẹmí tí a mọ̀ yìí ò dé yẹmí rẹ tí a mọ̀ hmm, ká má sọ̀rọ̀ Nkechi wá fún ẹni náà létí wípé ọ̀nkú onírùngbọ̀n sọnù ẹ jọ̀ọ́ o ẹ mà ṣe ẹ kúfẹ̀ẹ́ àmọ́ ẹ wá gbọ́ o ẹ dúró títí ẹ fi máa parun torí pé èmi àti ọkọ mi Déyẹmí kò sí ẹni tí ó lè yà wá mo ti nífẹ̀ẹ́ Rita Dominic láti ọjọ́ tó ti pẹ́ ìfẹ́ rẹ̀ dẹ̀ ṣì wà ní ọkàn mi mi mọ̀ bí mo ṣe fẹ́ ṣe àmọ́ mo ṣáà mọ̀ wípé ah mo nífẹ̀ẹ́ rẹ̀ àbí nǹkan dẹ̀ ń ṣe mí ni. mi abaga ló sọ̀rọ̀ di mímọ̀ láìpẹ́ lórí ẹ̀rọ Twitter wípé ah òun má sì nífẹ̀ẹ́ Rita Dominic ó ti pẹ́ gidi gan tóun ti ń nífẹ̀ẹ́ rẹ̀ bọ̀ òun dẹ̀ sì nífẹ̀ẹ́ rẹ̀ ó sọ ọ́ wò ni àìtí mọ ohun tí yóò ṣẹlẹ̀ mo ti sọ fún bàbá mi nígbà kan rí pé ẹgbẹ́ rẹ̀ ni mo máa fẹ́ Regina Daniels ló sọ ọ̀rọ̀ di mímọ̀ ọ̀dọ́mọdé ọlọ́mọge obìnrin ọ̀ṣọ̀rọ̀ Regina Daniels tí ó jẹ́ òṣèré ní ti elédè gẹ̀ẹ́sì ni ó sọ ọ̀rọ̀ di mímọ̀ o àwa mọ èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí àmọ́ ó jẹ́ ká mọ̀ wípé òun ti sọ fún bàbá òun rí wípé ẹgbẹ́ rẹ̀ lòun ò fẹ́ ó sì ṣẹlẹ̀ ẹgbẹ́ bàbá òun náà ni òun fẹ́ inú òun dẹ̀ dùn ọkàn òun balẹ̀ nínú ìgbéyàwó òun àwa gbọ́ pé láìpẹ́ yìí Regina Daniels Jones ó fẹ́ ṣe ìfilọ́lẹ̀ magazine ìyẹn ìwé tuntun tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kejìlá oṣù tá a wà yìí. lákòótún akí gbogbo àwọn olólùfẹ́ ètò Miliki Express wípé a kú ewu oṣù tuntun láṣẹ Èdùmàrè ẹ̀mí wá ṣe ọ̀pọ̀lọpọ̀ oṣù àti ọdún nílé ayé. ètò Miliki Express ó sì ń tẹ̀síwájú ẹ máa bá wa ká lọ. Níníọlá Àpáta ọmọbìnrin ìtabáníkà wò dáadáa mm, ah ti máa ní mo fẹ́ ta mo fẹ́ gbé nínú ẹ láti yẹn náà mi ì tí ì rò mo sì ń rò lọ́wọ́ àmọ́ mi ì tí ì rò dáadáa nílẹ̀ lápàtà ó jẹ́ olórin tó jẹ́ pòun náà tá a bá ní kàwó ó lóhùn orin ó mọ̀ jójó ó sì fẹ́ràn láti máa gbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lárugẹ nínú gbogbo ohun tó bá kọ pátápátá níní ọlá kò sóri tó kọ tí kò tá ní rí ipa ọmọ Yorùbá tàtà nínú ẹ pàápàá jùlọ tí yóò bá sọ èdè ìlú rẹ̀ nínú ẹ yóò ṣàrí pé òun sọ èdè Yorùbá bákan náà ni fún àbúrò rẹ̀ ìyẹn Tẹ́niọlá Àpáta ẹ̀ akí gbogbo àwọn olórin tó yẹ pé tó ti ń kọ báyìí wọ́n máa ń gbìyànjú láti fi àṣà àti ṣe bí wọ́n ti ẹ̀ lórin wọ́n máa ń fi sínú àwòrán orin tó ṣe àti wọn pé wọ́n kú ṣe wọ́n kú ìgbéga ẹ̀gbé àṣà wa lárugẹ torí pé àṣà wa báyìí kò gbọdọ̀ parun gẹ́gẹ́ bí wọn Yorùbá a ní láti gbìyànjú láti máa gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ ìbẹ̀rẹ̀ lóge á rí gbà mí ẹ máa wúrà àwọn tó ń jẹ́ Bímbọ́ tó ń jẹ́ Tóyìn tó ń jẹ́ Bùsọ́lá tọ́njáyìnkẹ́ tọ́njọ́lúwakẹ́mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa kí wọn hello good afternoon hi ẹ̀dọ́ do hàn án máa hmm, lóòótọ́ ìbí ẹ̀kọ́ dára pẹ́ ni ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ ló láàyè tàwa yìí sẹ́ lóòótọ́ ẹ̀kọ́ ṣe pàtàkì ó ṣe kókó ó jẹ́ ohun tó yẹ pé a gbọ́dọ̀ kárì òbá a gbọ́dọ̀ ṣètò rí pé ó ṣe pàtàkì fún ìrìn àjò fún next step yẹn fún ìrìn àjò wa nínú ayé àwọn tẹ́ bá wá ń ka ìwé náà ká má gbàgbé ibi tá a ti ń bọ̀ ká má gbàgbé orísun wa ká má gbàgbé àṣà àti ìṣe ilẹ̀ wa wọ́n sọ pé ìyá bí ẹ ní Yorùbá tí o ò tiẹ̀ mọ èdè Yorùbá ẹlòmíràn ò lè sọ èdè Yorùbá lódidi wọ́n á máa sọ díẹ̀ díẹ̀ torí pé wọn ò lè sọ èmi gan tí ẹ mọ̀ kò yé àmọ́ ṣáà fi ọpọlọ gbogbogbò pé wo let's ṣáà let's ṣáà speak let's ṣáà speak let's shall speak ẹ wo ọlọ́run aṣẹ́gun ọlọ́run aṣẹ́gun òyìnbó nínú ọ̀rọ̀ àwọn ọmọ yorùbá yẹn ní pé ká gbìyànjú wá ṣe ń gbé èdè gẹ̀ẹ́sì lárugẹ ká máa gbé èdè abínibí tiwa èdè yorùbá náà ká máa gbé lárugẹ ẹ̀yin tèmi ẹ wo òun ní ká jẹun pẹ́ lẹ́nu àmọ́ òǹfà fún báyìí kò jẹ́ alójú báyọ̀ lórí ètò Miliki Express ọ̀sẹ̀ yìí mo lérò pé ti gbádùn ogun ohun tí a tò fún wa látàárọ̀ láti bẹ̀rẹ̀ ètò yìí dé ìròyìn ìdárayá asúnsíwájú apostolic campuses ti tóyìn àbùtó fún wa àti wá tẹ̀síwájú lọ sórí pópó láti lọ gbọ́ ohun tí àwọn ènìyàn wa tí wọ́n ní fún wa nípa béèrè tàbèrè sími àbí tẹ́ni lákòótán lákòótán lákòótán àti wá bọ́ sí ìparí àti òpin láti máa kásẹ̀ ètò Miliki Express nílẹ̀ mo lérò pé gbádùn àwọn orin ta fún wọn lọ́kọ̀ ọ̀jọ̀kan tó yẹ pé ó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ kí n tó wá máa lọ wọn wá gbọ́ àwọn tó yẹ pàjọ ṣètò Miliki Express lẹ́ni wọ́pọ̀ nílẹ̀ àgùnbánikí mo dárò kan wọn mi ẹ̀ lè dájọ́ torí pé wọ́n pọ̀ ṣáwọn tí wọ́n jẹ́ kí ẹ tẹ̀ máa rí wa wò ni àbáwọn tí wọ́n jẹ́ kẹ́ máa gbóhùn wa pẹ́ tí ẹ̀ ń rí wa gbọ́ lórí àmóhùnmáwòrán yín àwọn èèyàn kan ní wà lẹ́yìn ìtàgé àtàwọn tí wọ́n ń ṣojú wa lóge tí wọ́n fún wa láṣọ gbogbo pátá báyìí àwọn ni a kí wípé wọ́n kú iṣẹ́ takuntakun láṣẹ Èdùmàrè Olúwa Elédùmarè á fi èrè sí iṣẹ́ gbogbo wa. ẹ̀yin tèmi ẹ wo àárẹ̀jì báyìí lọ lórí ètò Miliki Express tọ̀sẹ̀ yìí orúkọ tèmi ò yí padà Bimbo, Badmus, Ma, di, no, Queen, Queen, Madi, bóyá fún látẹ̀wọ́, hmm, orí mi wú, orí mi wú, ẹ fún mi látẹ̀wọ́, orí mi wú. Bẹ́ẹ̀ ni, ẹ ká lọ fi orin tẹ́ni, bẹ́ẹ̀ ni, tẹ́ni náà ni màá tún fún wa, uyọ̀muyọ̀, kàṣíkìnì, ká fi ká ẹsẹ̀ mo, nílẹ̀. Mo bá gbé wípé àṣẹ jẹ́jẹ́ torí pé ilé ayé ó gbà jẹ́jẹ́ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀. 뭐